Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí ó máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Bismillah walhamdulillah wa salatu wa salamu ala rasulillah. Ikhwatal iman salamu Allahi alaikum wa rahmatuhu wa barakatuh. Èyí mọ̀ gbéyẹ̀wò ní àsìkò yìí ni àwọn mọ́jẹ̀mú àbí a ká sọ pé àwọn nǹkan kan tí ó lè fa kíyàn ó má jèrè kálímọ̀tù la ilaha illallah ọlọ́run máa kó sí wálé tó jèrè kálímọ̀ yìí tó rọrùn láti jẹ́ mùsùlùmí òun náà sì ni aràn kan pé kádìde pẹ̀lú ẹ̀ ká sì wà àlùjànnà lè kẹ́ ọlọ́run bá pẹ̀lú ẹ̀ kọ́lọ́run kó ṣe bẹ́ẹ̀ ní rọrùn fún wa àwọn májẹ̀mú kan tó rọ̀ mọ́ kó tó kan àwọn kan tó tú palẹ̀ ó jẹ́ méje a gbọ́dọ̀ rí àwọn kan méje kan àwọn kan méje yìí yóò mọ̀ jẹ́ májẹ̀mú la ilaha illallah tá a bá bá lọ́dọ̀ ẹrúsìn ọlọ́run la ilaha illallah yóò wúlò fún láyé wúlò fún jọ́gbẹ̀rẹ̀ alkiyama àkọ́kọ́ alẹ́lmù bí ma'naha agbọ́dọ̀ mọ̀túnmẹ̀ agbọ́dọ̀ gbọ́yé kìí ṣe pé kákàn wí lẹ́nu ó sì dá lórí nǹkan méjì náà fi yáwọn ìsìbáta nǹkan tí kálímà yìí fi rinlẹ̀ agbọ́dọ̀ gbọ́yé nǹkan tó léwọ̀gbẹ́ agbọ́dọ̀ gbọ́yé kama ta'ala fa'alam annahu la ilaha illallah Máa àmàdájú. Máa àmàdájú. Pé kò sí ọlọ́run mìíràn lẹ́yìn ọlọ́run. Ẹ̀hẹ̀ níbẹ̀ yẹn kò sí ọlọ́run mìíràn tó tọ́ kásìn lódodo. Báwọn ní àwọn olùmọ̀ bí wọ́n ṣe tú nìyẹn. Ibi tá ti máa ṣàtúnṣe ẹ̀ nínú ìtumọ̀ ti Yorùbá nìyẹn. Máa àmàdájú. Àmàdájú yẹn la fẹ́ lò. Àlè Elmu pẹ̀lú èyẹn pé ká nímọ̀ pẹ̀lú gbólóhùn la ilaha illallah. La ilaha wa ìbàtà. Ìn tó fi rinlẹ̀ ó ní wípé àbí tó kọ́kọ́ léwọ̀ gbẹ́ ni pé la ilaha in tó wá fi rinlẹ̀ ní illallah abala méjì tó pín sí nìyẹn nígbàtà sọ pé la ilaha nígbàtà sọ pé kò sọ́lọ́n kò sẹ́ni tá jọ́sìn fún ó wá fi rinlẹ̀ níparí pé illallah afọ́kán kò sẹ́ni tá jọ́sìn fún lódodo àbí tá gbọ́rọ̀ fi jọ́sìn fún lódodo àti tó bá ti rọ di méjì àbí mẹ́ta méjèèjì wọ́n fẹ́ ká gbọ́yé kó lè bá sàǹfàní fánjọ́ gbẹ̀rẹ̀ kí a mà ẹ̀sùn mọ̀ pé ní ìdánwò táyé tí ẹ̀ bá gba 6 over 7 ó yege kódà tó bá gba 5 over 7 ó yege nígbà tá ń sọ̀rọ̀ zakatu níjọ́ ní táwọn kan láwọn ni zakatu wọn lójú ayé àbúrò akọrọ̀ bí Allah ta'ala ni tí wọ́n láwọn mọ̀ sẹ́ gbọ́ orígun Islam tó kù sàn pé wọ́n ti gba 4 over 5 nù mẹ́rìtì nù nínú ìdánwò táyé but failure ní níjọ́ gbẹ̀rẹ̀ kí a mà torí ẹyọ kan tí wọ́n miss tí ẹ bá ti miss àwọn májẹ̀mú yìí nínú lábẹ́ la ilaha illallah fáwọn olùmọ̀ ṣe àmújáde ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tí ọlọ́run bá sọ̀kalẹ̀ àjẹ́ pé la ilaha illallah ayé onítọ̀hún ní ògbé sí kò ní bá dọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì illa man shahida bil haqq nínú suratu zukhruf illa man shahida bil haqq wọ́n mi àlàmù. àyàfi ẹni tí ó bá jẹ́rìí òdodo. ẹni tí láìláìlá wúlò fún láìláìlá tó wúlò fún lẹni tó jẹ́rìí òdodo. bẹ́ẹ̀ sì ni àwọn tí mà bẹ́ẹ̀. àwọn tí mà bẹ́ẹ̀. àwọn tí mà bẹ́ẹ̀. àwọn tí mà bẹ́ẹ̀. pé ẹnìyẹn ni ó wúlò fún ẹlẹ́ẹ̀kejì aliyakin ju pé kí wọ́n jọ́sìn fún ọlọ́run lọ méjì ò tún sẹ́kù sí gbáyà mọ́ kí wọ́n fọ ẹ̀sìn mọ́ fún un kọ́lá tààlà nínú suratul hujurat àyà fi kí wọ́n sì ṣe déédéé innamal mu'minun wọ́n máa gbé ìrun dúró dájúdájú dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo ni àwọn ẹni tí ó ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn náà ni ẹ̀sìn tí wọ́n kò ṣe tàbí tàbí wọn ò ṣe tàbí tàbí tàbí tàbí yẹn ni iyèméjì tàbí tàbí ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tàbí tàbí ló fa àwọn kan tí a padà mẹ́nubà tọ́rọ̀ bá débẹ̀ tàbí kí n máa sọ ọmọ láàrin náà nísìn tàbí tàbí ló fa wípé jẹ́ kí n sàsokọ́ jẹ́ kí n sàsorọ̀ ó takò la ilaha illallah tàbí jẹ́ kí n rì mọ́lẹ̀ tàbí jẹ́ kí n sín gbẹ́rẹ́ tàbí tàbí ló fà tó bá ti wà nínú ọ̀rọ̀ la ilaha illallah kò sàǹfààní fọ́nítàn bákan náà anábi sallallahu ta'ala sọ́lọ́ ní ashhadu an la ilaha illallah wa anni rasulullah onígbólóhùn la ilaha illallah àti wípé oúntọ̀ ń jẹ́rìí sí pé òjíṣẹ́ ọlọ́run ọba ni mí la yalqallaha bihima abdun ghayra shakin fihima ẹrú kan wọ̀n ní dé ọ̀dọ̀ ọlọ́run kó padà sọ́dọ̀ ọlọ́run tó sì jẹni tí ń wí tó dì sọ́kàn tí ó sì ṣe èméjì pẹ̀lú ẹ̀ illa dakhala aljanna àbíkẹ́ orúntọ̀ ń jẹ́ ìtafẹ́ lò ta underline bí ni pé gẹ́rọ̀ ṣáákí kò sí èméjì nínú ọkàn onítàn bákan náà ó sọ fún àbúrò rẹ̀ radiyallahu ta'ala anhu ó ní man laqaita wara hadha ha haid ìwọ àbúrò rẹ̀ ọba ti jáde ọba bá Allah biha kan orí tó tún dé láàrin ni mustekina biha tó sì gbọ́yé tí ò fi ní rọ́lù nǹkan míì tó takò mustekina biha qalbu tó gbọ́yé dáadáa tó sì fi rinlẹ̀ bẹ́ẹ̀ fàbàṣírù bìlìjánà ìwọ gángan sọ fún kwamà àlùjánà ni ẹlẹ́ẹ̀kẹta al-ikhlas wa ma illa liyabudu allaha mukhlisina lahu ddin àpá wọn láṣẹ kankan àpá wọn ẹrú ẹ̀dẹ́ ọlọ́run bá láṣẹ kankan. a kò pa wọn láṣẹ ju pé kí wọ́n jọ́sìn fún ọlọ́run lọ kí wọ́n sì fọ ẹ̀sìn mọ́ fún un. kí wọ́n fọ̀sìn mọ́ mu kókó níbi eré ẹbọ àtàwọn kan tó jọ. nínú sóràtù zumar ala lillahi dinul khalis aya kẹta kọ́ ni ala lillahi dinul khalis nínú sóràtù 39 mọ́jẹ̀mú kẹta nìyẹn.

ulaika humul muttaqun. àti pé ẹni tí ó mú òtítọ́ wá. ẹni tó mú ẹ̀sùn wá lódodo. tí ó sì gba òtítọ́ náà gbọ́. òun sì gba òtítọ́ tọ́lọ́run ránṣẹ́ yìí náà gbọ́. àwọn eléwọ̀nyí ni olùbẹ̀rù ọlọ́run. àwọn tó bẹ̀rù ọlọ́run nìyẹn. ha nínú àyà yìí mo rí mo tọ́ka sínú ọ̀rọ̀ kan tó ti àti wàlẹ́dì já àbì sídìkì Ibn ma àbì la ilaha illallah sì túnú ẹnìkan ò tó bẹ́ẹ̀ kọ́ rọ́ sì dànù gbogbo ẹni tí ń bẹ láyé táyé òsì tán ẹnìkan tó bẹ́ẹ̀ kọ́ dànù torí pé sàdúrà ma àbì sídìkì ayánu ẹni tó bá mú láìláìlá wà ní lódòdó gẹ́gẹ́ bó sì tọ́ ọlọ́run tó sọ nú àyà suratul ankabut àyà kẹta fàlàyà alamanna allahu ladina sadaku wàlàyà ọlọ́run ọlọ́run ti ma àwọn ẹni tí wọ́n ń sọ òdodo ọlọ́run àwọn tẹ́ndàdì òdodo ó sì àwọn ó sì àwọn tó bá rújú láyé kò rújú lọ́dọ̀ ọlọ́run وفي صحيحين قال صل... أن صلى الله تعالى عليه وسلم قال ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صدقا من قلبه إلا حرمه الله على النار ẹni kan sọ ibùkádà àti muslim làdíìsì yìí wà ẹni kan ò ní máa jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ kásìn àfi Allah àti pé anábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam ojúṣe ọlọ́run ọba ni sídìkọ́ min kọlbì ká tó kàdí ìsẹ̀ndélẹ̀ lòdè tó dè tí wà nú ẹ̀ sídìkọ́ min kọlbì tó jẹ́ kó sì rinlẹ̀ lọ́kàn ẹ̀ sẹ́ǹpáwò lè mọ̀ kọ̀lá ọlọ́kàn mọ̀ bálìlì ìsánà láńsí ìbàfihàn wálọ̀ alikọ́mà àbírọ̀ àwọn kan tàṣírà wọn láyé àwọn kan ṣe kíni wọ̀láì fúnra wọn tàṣírà wọn láyé lábẹ́ láìláìlọ́lá tàbá mẹ́rin àbùkù báwọn eléyìn kò sábẹ̀rú ń àfi ìgbà ó dìgbà tán bá túbá kí wọ́n tó fi hàn sáyé páwọn ti túbá sóyé ẹni tí ń sọ kírísítẹ́nì bá jẹ́yàn àwọn jàmá àwọn sì pọ̀ kìí ṣe léyìn nìkan tí èèyàn bá jẹ́yàn kò ní jẹ́yàn tẹ bá fẹ́ achieve tẹ bá fẹ́ rí ògo kan láyé tẹ ìpọ́lọ̀ bá ń dín in lọ́wọ́ ẹ kọ́kọ́ kẹ́yìn sọ́lọ̀n tẹ bá débi tẹ́ ń wọ́n ní sọ̀látù ti dópin mo ti ṣe tọ́pìkì kan lórí sọ́lá tí ò bá mú sọ́lá tù tí ànábì júwe fún adáàlù kìámọ̀ onítọ̀hún ò lè kò lè jẹ́ nìkan lọ́dọ̀ ọlọ́run òun sọ pé sọ́lá tù ti tán wọ́n ní sọ́lá tù lùfàtà ẹyọ kan ó ju sọ́lá tù lọ kílẹ̀ ń forí gbálẹ̀ sí inú kẹsẹ̀tì wọ́n sọ sí sọ̀rọ̀ pàwọn eléyìí ti tàṣí rárá wọn lè lásàtì shedid wọ́n ní jamaa tó pọ̀ wọ́n ní thousands of èèyàn tó tẹ̀lé wọn àwọn kan tún fi rinlẹ̀ wọ́n bá débi pé àwọn náà ò ní ṣe sọ̀lá tù mọ́ wọ́n sì wà lórí ẹ̀ láwùjọ wa tá a wà yìí náà àti ibi gbogbo ibi tí wọ́n bá wà lórí ilẹ̀ ayé ṣùgbọ́n àwọn tá a mọ̀ pé pé bí ọkàn ló wà kódà àwọn kan tán tàṣírí ara wọn báàbá mọ̀ pé wọ́n túbá tí wọ́n bá gbọ́ pé wọ́n túbá alẹ́mọ̀sí wọn sórí tẹ mùsùlùmí àbí táwọn èèyàn wọn bá mọ̀ọ́mọ̀ gbé tó dáhùn kálímọ̀ tó jẹ́ àmọ̀ pé yẹn kìí ṣe mùsùlùmí mọ́ ẹni tó bá ti fi tiẹ̀ hàn a ní sin sórí tẹ̀ mùsùlùmí ṣùgbọ́n àwọn tí ò fi ti wọn hàn náà tálójànú àtàwọn ti jọ dámọ́jẹ̀mú ó ń bẹnu wọn ẹni tí ó sàlọ̀ lámọ́ tí ó fi ṣe sọ́lá àbí tó bá ṣe lójú àwọn èèyàn tí ó bàjẹ́ kọ́ tó débi tí ó ti ṣe sọ́lá àlọ́ aláṣẹ́ nítorí àwọn èèyàn pọ̀ wọ́n ò rí ọtọ́ ọ̀bá sálẹ̀ ọ̀la tọba ti tán kọ́ sí àbájẹ́ mọ́jẹ̀mù tí wọ́n fún un tó tí ò bá bàjẹ́ àlùjọ̀nú ó kàn kò ní tí wọ́n sọ fún ni pé má ti sọ látò mọ́ láyé olóńgbà nígbà tẹ́yìn náà ti fóun lẹ́tọ̀ òun gbogbo àwọn yẹn ó lè pamọ́ sọmọ adámọ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ pé fàlàyé àlàmọ́nà láòlẹ̀dínà sọ́dákú wàlàyé àlàmọ́nà alikadibin ẹlẹ́ẹ̀karùn-ún alimahabba ẹgbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbólóhùn yìí nínú sóràtù almaida aya 54 qala ta'ala fasawfa yati llahu yati yati llahu biqaumin yuhibbuhum yuhibbuhum wa yuhibbuna aya 54 ni sura karùn ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹni tí ó bá pẹ̀yìndà nínú yín nídìí ẹ̀sìn rẹ̀ tí ọlọ́run ṣe mọ́ ọlọ́run yóò mú àwọn ìjọ kan wá ọlọ́run gba àwọn míì dìde tí yóò ní ìfẹ́ sí wọn wọn ò nífẹ̀ẹ́ wọ́n ti ọlọ́run nífẹ̀ẹ́ wọn àwọn náà yóò sì nífẹ̀ẹ́ sí wọ́n yóò hìbù náà àwọn náà ó sì nífẹ̀ẹ́ ọlọ́run àdí latina limomini àbí ẹ̀hẹ́ mú ń gbọ́ wọ́n yóò máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo àwọn eléyìí wọ́n rọ̀ fáwọn mòmìnín wọ́n tẹ̀lé wọn àdí latin alalimushirikin ó sì lè kòkó máa aláìgbàgbọ́ tẹ́lẹ̀sì ọlọ́run bá kò ní rinlẹ̀ lórí ilẹ̀ wọn ò ní gbà tiwọn wọn ò ní ṣe tiwọn wọ́n sì sí tàwọn ẹni ọlọ́run ẹ tẹ̀síwájú

anábì sallallahu ta'ala sallam tún sọ fún wa wípé ẹnìkan yóò sì lè pé ní mọ́nà àti lè pé ní mọ́mìnì tó pé àfi kó jẹ́ pé ó nífẹ̀ẹ́ mi ju bàbá tó bí lọ ó sì nífẹ̀ẹ́ mi ju ọmọ tó náà bí lọ ó sì nífẹ̀ẹ́ mi ju gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ ayé lọ wọn ò sì dákọ̀ ànábì mọ́ lónìí sallallahu ta'ala alaihi wasallam ṣéwù ni wọ́n dá orúkọ ọba ni wọ́n dá tí wọ́n bá ráhùn sáàdúrà báyìí wọ́n lè dákọ̀ ọgbọ̀n bàbá ọlá bàbá ní kíní ọlá bàbá ọlá bàbá ọlá bàbá ọlá ṣéù ọlá karama ọlá bẹ́ẹ̀ bó tẹ̀ já sí wípé àfẹ́léyìn náà bẹ lọ́hùn àfẹ́léyìn sàkàsọ̀ látara nábì sallallahu ta'ala sallam torí kó ní kankan nínú àwọn sàhábà tánjọ́ máa rùjẹ́ náà wọn ò sọ bẹ́ẹ̀ fáànà bí lójú ayé kódà ń gbà tẹ́nìkan sọ bẹ́ẹ̀ tó jọ tó ní masha Allah washit ọlá yín ọlọ́ọ̀lọ́run àtọ́lá yín yẹ clear nínú àdìsí tó yege ojú ànábì pọ̀nù ọlá ọlá ọlá tán máa wéhùn ibi tán ti gbé gbáginù was'alullaha min fadli ẹfi títóbi ọlọ́run àtọ́lá ẹ̀fì bẹ́lọ́run ẹ̀fì wó orí ẹ̀ ẹnìkan kan sọ bẹ́ẹ̀ fánàbí lójú ayé ànàbí rí kò sì pa wọ́n láti ẹ̀kan sọ bẹ́ẹ̀ a sallallahu alaihi wasallam wọ́n ní ojú rẹ̀ pọ́n wàhálà sọ̀tù ohun ẹ̀ sì ga kí wá ló wí ó ní àjẹ́ alítà ní lillahi ọ̀sọ́ ní dorogun ọlọ́run ni question mark ó sọ nílò ọrọ̀gún ọlọ́run kol insha Allah wahda ànábì wá kọrẹ́tẹ̀ nítorí ẹkó sọnù tọ́lọ̀ ń bá fẹ́ nìkan ọlá yín ọlá yín ọlá yín táwọn èèyàn wí yẹn ó takò kálímọ́tù táwọn èèyàn al ká gbà fún gbólóhùn yẹn tán ká ju pàdùsẹ̀ sílẹ̀ fún zohiran wa batina nínú ayah al-Qur'an suratu lukman. wa man yuslim wajhahu ila Allah wa huwa muhsin faqad istamsaka bil suratu ni wà mọ̀ yusuf wọ́n jẹ́ àwọn ilẹ̀ lọ. ẹnikẹ́ni tí ó bá juwọ́ jùsẹ̀ sílẹ̀ la ilaha illallah kí ni ó ṣẹlẹ̀ tí ó sì jẹ́ olùṣẹ́ rí. oníṣẹ́ rí tó jẹ́ múmi ní òdòdó mo ní tani mohsin oníṣẹ́ rí kí ni ìsánú bẹ̀yẹn àtìgbà yóò náà àdìsà náà bí nígbàtí ìbìlìlò alẹ́sọ̀lá tó wá bá wà àkẹbẹ̀rẹ̀ alìsàn kí ni túnmọ̀ ìsàn tàbí pé yẹn ni mohsin an tábùdà lọ́ọ̀ká na kàtàrọ̀ oníkóòsàn náà nígbà tó ń wọlọ́n pọ́n wọlọ́n fètè tè báyìí wọ́n ń làm takùn tààrọ̀ tó bá tẹ̀rọ lọ́n torípá àrèléláyé fa iná owó yàrá ọlọ́run bá ń rí ọ máa sin lọ́run bá bẹ́ẹ̀ wà ó wà muhsin tó jẹ́ nìkan tí ń sin lọ́run bẹ́ẹ̀ ni pọ́rọ́ lọ́run ẹ̀hẹ́n. nítorí náà. ẹ̀tọ́rí náà. dájúdájú dájúdájú rẹ níbẹ̀. ó ti gbá okùn tí ó nípọn jùlọ mú. ó ti gbá ìsìláàmù mú gan ìsìláàmù gan ń bẹ lọ́wọ́ ẹ̀ wẹ́lá lọ́rùn akibatul umur. àti pé ọ̀dọ̀ ọlọ́run ni àtúbọ̀tán àwọn ọ̀rọ̀ ń padà sí. nínú sóràtù zumar aya fifty four sórà thirty nine wà á ní bùn ilà rọ́bìkùn wa aslimu la ọlọ́run tún ní ẹ fi ara yín tì sọ́dọ̀ ọlọ́run pátápátá ẹ sì rọ̀ fún ẹlẹ́ẹ̀keje alkọ̀búùlù láha a gbọ́dọ̀ máa gba ọ̀rọ̀ yí wọlé ní gbígbà tó dópin fàlá ìrọ́dù ṣe án fàláyàrúdù ṣe án mílàwà zimi agbogbo tó rọ̀mọ́ láìra ìlọ́rọ̀ pátápátá a gbọ́dọ̀ dá nǹkan kan nù ń bẹ̀ o mo fẹ́ ká wo suratu sọ́d ayà keje wà á jìbú á ń já àhún múzèrò bi ẹwọ́bi táwọn kẹsìrí tí wọ́n ti ṣìnà àtàwọn tí wọ́n jọmọ àrọmọdọ́mọ wọn láyé lónìí suratu sọ́d ayà keje wà á jìbú á ń mú ẹ́ ayẹ́kẹ̀ló ẹlẹ́kẹ̀rin àti pé wọ́n ń ṣe àti pé wọ́n ń ṣe èmọ̀ wọ́n ń ṣe èmọ̀ pé olùkìlọ̀ kan nínú wọn wá bá wọn ọjọ́ wọn lójú pé èwo ló tún mú wá èwo ní jẹ́ la ilaha illallah tí ó takò ń ta wà lórí ẹ̀ ẹ tẹ̀síwájú. àti pé àwọn aláìgbàgbọ́ sọ pé òpìdán nìyí òpìdánlẹ̀ òpùrọ́ ni òpùrọ́ ni ànígbà ẹ ó wá ń fi àwọn òrìṣà ṣe ọlọ́run kan ṣoṣo bí. àwọn òrìṣà ló fẹ́ papọ̀ yóò wá fún wa yóò fẹ́ unite wọn pé kápá ogbó ẹ̀tì ká ó wá ń fi àwọn òrìṣà ṣe ọlọ́run kan ṣoṣo bí. ọba fi ọsọ ọlọ́run kan ṣoṣo. èyí jẹ́ nǹkan tí ó yani lẹ́nu. ìnà hádàlà ṣé wọn ò jà ẹ tẹ̀síwájú. àwọn aṣíwájú wọn sì sọ pé. àwọn ọ̀gá àwọn olóòṣà àwọn kèfèrí àti láyé lónìí náà tẹ bá sọ pé ìsìláàmù wa pẹbọ rẹ láyé ni ntáwọn náà sọjọ́ náà ni wọ́n sọ lónìí náà kí ni wọ́n sọ. ẹ máa lọ ẹ máa lọ ẹ ṣe sùúrù o ẹ má dúró ṣinṣin lórí àwọn òòṣà ẹ àtàwọ̀hídù eh, láìláìláìláò muhammadu rasulullah ẹ̀yìn ẹ̀sá ṣàforítì ẹ wo báwọn kẹfìrí ṣe ń ṣàforítì lórí òsà ẹ tẹ̀síwájú. èyí jẹ́ nǹkan tí wọ́n gbà lérò. èyí jẹ́ nǹkan tí wọ́n pinnu láàrin ara wọn tí ò sì bódòdó dọ́gba. àwọn ni àníṣú wá síbìrú àlá àlì àti kùn inna hada la ṣeun yorod máa sẹ̀mí náà bí hada fìlmílátì al-akhirah a kò gbọ́ èyí nínú ẹ̀sìn tí ó gbẹ̀yìn mhm. kò sí ohun tí èyí jẹ́ ju àdápa irọ́ lọ. wọ́n ládàpá irọ́ lànà ibi mú wa sallallahu ta'ala sallam orí làwọn ẹ̀kan wà lónìí wọ́n ní ẹwọ́ tí ẹni tí a wá tẹnu mọ́ tó wá jẹ́ pé mọ́sùmọ́tọ̀ mọ́sùmọ́tọ̀ Islam kò sí èméjì mbẹ́ in tó wá establish láyé la ilaha illallah gbogbo tó bá jẹ́ lẹ́bọ láyé lónìí náà là ń pèsè àkíyèsí eléyìí ìnáfẹ́ ká dìmú ká gbọ́yé ká sì ṣiṣẹ́ tọ̀ àwọn nǹkan tó tú láìláìláìláò tó tú palẹ̀ pátápátá tí è jẹ́ kí àwọn èrè ìjẹ rẹ̀ kó jẹ́ tẹrú níjọ̀gbẹ́dọ̀ alkiyama òun ni eléyìí nínú nàwá kìtù rẹ̀ nínú àwọn kan tó tú palẹ̀ tí òjò bára wọn dọ́gba nínú ẹ̀ ni alìsíza kéyìn ó máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ pẹ̀lú nǹkan tánàbí mú wá sallallahu ta'ala wa sallam bí irun gbọ̀n bí ìpákò àbí ń bí ká mọ́ parí láṣẹ dáadáa ká mọ́ kọ̀ fún ní níbi àìdá awóbìlì jihad ọ̀rẹ́ ìdálik àbí níbi ká mọ́ ṣe àwọn oríṣiríṣi islam mú wá tó fi rinlẹ̀ nínú gbìyànjú islam àti jihad sójú ọ̀nà ọlọ́run abila suratu tauba aya 66 lábẹ́rẹ́ láti 65 bí ìrẹ́ bá bí wọ́n léèrè tọ́ba bí wọ́n léèrè dájúdájú wọ́n sọ pé àwa kàn ṣe ẹ̀fẹ̀ àti eré ni. wọ́n ṣẹ̀fẹ̀ àti eré àwọn kan ni wọ́n hùwà yẹn tánàbí sallallahu ta'ala sallam tí wá yìí sọ̀kalẹ̀ fún láì jẹ́ pé àwọn tọ́rọ̀ sojú gan tí ìdọ́dà nàbì sallallahu ta'ala sallam wọ́n fa alukùránì sí ẹ̀yẹ wọ́n fa àwọn tó há kùránì sí ẹ̀yẹ báwọn èèyàn ti máa ń ṣe sí ẹ̀yẹ tẹ́ fi ṣòkòtó àsìkò yẹn ń fa àwọn sàhábí jẹ́ ní sí ẹ̀yẹ

bí rẹ̀ bá bí wọ́n léèrè bàbá bí wọ́n léèrè dájúdájú wọ́n sọ pé àwa kàn ń ṣe ẹ̀fẹ̀ àti eré ni àwọn ń ṣẹ̀fẹ̀ àti eré wípé wá sọ fún àwọn ojú sí ọlọ́run ṣé ọlọ́run èwo ló tó yẹ ìyá àtẹrẹ àti àwọn àyà rẹ̀ àtìlá àti àwọn òjíṣẹ́ rẹ̀ ànábì ló tó ká máa kù yín ẹ̀yẹ ni ẹ̀yin bí ń ṣe yẹ̀yẹ́ bí àbáwọn ẹni ọlọ́run ẹ̀hẹ́n ẹ má wá àwàwí mọ́. ẹ má wá àwàwí o. dájúdájú ẹ ti ṣe àìgbàgbọ́ lẹ́yìn ìgbàgbọ́ yín. kọ́ni kàfàrù tún bá a dá ìmánìkún ẹ ti di kèfèrí lẹ́yìn imán tẹ́ mọ̀ pé kẹ́dàkùn kálímà wọn ló gbé wọn di tó sọ múmi la ilaha illallah òjísọ́ ọlọ́wọ́n sọ fún ọ pé ẹ ti di kèfèrí omi kún wọ́n ṣe tó tako la ilaha illallah ìwọ náà tó ń tó tako la illallah báyà mi ò bá ní sọ̀kalẹ̀ mọ́ ilé náà ti tó torí ayà ò ní sọ̀kalẹ̀ lórí gbogbo èèyàn ohun tó sọ àwọn èèyàn kan di kèfèrí òun náà ni ó sọ lòmí ìdí kèfèrí táyé òfin tán kálímà yìí náà líwọ náà ó sọ fún èèyàn kan tó bá lọ́n fẹ́ gbà sílámù lónìí pé a sọ pé aṣáájú la ilaha illallah bó ṣe wọnú sílámù yẹn kálímà mi lè gbé kúrò ní islam ìwà mi lè gbé kúrò ní islam pátápátá tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ gbà sílámù kó tó kú láyé ni àyàfi tí ò bá gbà sílámù tó fi kú kò mọ implication kò mọ tí aburú ti ń fọwọ́ fà ibi fífẹ̀sìn ọlọ́run bá sí yẹ̀yẹ́ tí wọ́n bá fi nǹkan nú ilé wọn àbúrò ilé wọn àbí bàbá tó bí sí yẹ̀yẹ́ yóò fa akéyọ yóò fa àmọ̀ yọ yóò fẹ́ pààyàn wọ́n á fọlọ́run sí ọlọ́run ní ṣe ábìláàhì sọ́lọ́run ló tọ́ sí yẹ̀yẹ́ wà kíni wà àyátì yìí àbáyà alukur'an wà rọ̀súlì yìí àbáyà nàbí sallallahu ta'ala sallam ló tọ́ sí yẹ̀yẹ́ látà àtàdírú ẹ má wá excuse kankan mọ́ o ẹni tí ò bá lè kàí kó gbọ́ yín Yorùbá kó ka English fashion English translation àbí lédè míì ẹ mẹ́wàá wà wí kankan mọ́ bí wọ́n ṣe ń wò yìí kọ́dí kàfàrú tó ń bá dá ìmọ̀ níkùn ẹ ti di kèsè rí o wọn ànábì sì wà lórí ràkúnmí ẹ̀ lọ́wọ́n àtòrò mọ́ ìjánu ràkúnmí pé iná kún náà na stars àwọn tẹnumọ́ gbólóhùn wọn pé ojúṣe

sọ̀látù lẹ̀ àbí kó máa fi ráre bákan náà kò lẹ́tọ̀ọ́ kọ́ ma mùsùlùmí lóbìnrin mọ̀ bẹ lẹ́yìn ẹni tí ó gbà la ilaha illallah gbọ́ ọjọ́ tó ti lọ ni ayà lẹ́yìn dúró gedegbe lọ́tọ̀ kí ẹnìkan tó ní kálímà la ilaha illallah kan tó sì lórí àwọn tí fi ń sin lọ́hun kó wá wà lábẹ́ ẹni tí ó kálímà tù la ilaha illallah mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò sì gbọ́yàn yé wọn ní ọmọ tí ayé bí ní ayé ń pọ̀n so ìyá lọ lọ́tọ̀ bàbá lọ lọ́tọ̀ ọmọ lọ lọ́tọ̀ wọn lẹ́yìn tó lóun fẹ́ nù kò tọ́nù lànà ọlọ́run pátápátá àbòsí ńlá ni àbòsí tó ga ni wọ́n fẹ́ ká ṣe àtúnṣe lóró yìí tí ò bá ti kọjá èyàn rúsìn ọlọ́run ẹ̀yìn lámú rahimakumullahu anna qawla al-abdi la ilaha illallah yaqtadi an la ilaha àfi Allah subhanahu wa ta'ala nìkan lódodo wàhádà kúlùhù gbogbo tá asọ sọ yìí bí kóyàn jẹ́ fi sọ̀látù lẹ̀ mí ń fòrú isiri nínú rẹ̀ ẹbọ ló wà wọ́kọ̀dì wárọ̀dá ìtìlákùlẹ̀ alàlìháwá bákan náà ìfẹ́ inú táwọn ìtọ́mì èèyàn tẹ̀lé ọlọ́run tún pè tí yín lẹ sọ yẹn nígbàtẹ́ ń bá sọ̀rọ̀ islam ẹ̀ ń bá sọ̀rọ̀ láìlàlá ẹ̀ ń bá sọ̀rọ̀ tí ó tú láìláìlàlá ò kalẹ̀ tí ò ní jó wúlò mọ́ tó sọ pé tinú òun lòun ó ṣe ẹsá fòun lẹ̀ torí pé nínú ẹ̀sìn lálùjẹ́ náà ọlọ́run fẹ́ káfírin lẹ̀ fún káfí yé pé òòsà kan lòun náà takútù yẹn tá ń pè nífẹ̀ẹ́ nu. ǹjẹ́ ìrẹsì àfàrà ètà mọ̀ní tọkọ́dà ní sọ́tù jáfíà àbí àfàrà ètà mọ̀ní tọkọ́dà ìlàhù Hawa ẹbá ń sàlàyé. ǹjẹ́ ìrẹ́ ti rí ẹni tí ó fi ìfẹ́nu rẹ̀ ṣe ọlọ́run rẹ̀ ọlọ́run sì màámà fi sílẹ̀ nínú ìṣìnà. ẹni tó fìfẹ́ inú ẹ̀ sí ọlọ́run tẹ́gbọ́n tẹ́kà fún wa ẹni tó fìfẹ́ inú ẹ̀ sí ọlọ́run yorùbá náà máa ń nà ka àbùkù sí wọn ni wọn ní ẹ má dá lóhùn tínú ẹ̀ ní ó o ẹ má ìwòlẹ̀ dára yín láàmú tínú ẹ̀ ní ó tán wí yẹn òrìṣà kan ni òun náà lọ́nà sì ti fi rinlẹ̀ fún wa yìí àfàrà àìtàmọ̀ ní tàkọ̀dà ìlàhàhù ẹ̀rẹ́ tó mú eh, Hawa'u tó mú fẹ̀ẹ́nú ẹ̀ ní kíni ìlàhà tó sọ́dọ̀ lọ́n a ní kò sí tí a lè wí mo ti wà nínú nínú ìdánilẹ́kọ̀ọ́ kan tí mo ń sọ ń gbé fọ̀ fún lárúbáwá lárúbáwá tó fi Saudi Arabia alẹ̀ tó wá ṣe wá sí Nàìjíríà àwa ń tọ́ àwa ń káàkiri mọ́sálásí wàláhì èmi ni mo ń tú ọ̀rẹ̀ sí Yorùbá sojú mi báyìí lẹ́nìkan ti sọ wípé ṣé ó ti wí tí ó wù tán tiẹ̀ kọmọ bá tiẹ̀ lọ orí ìtawà wà làwọ́ wà àti ìjáde pásọ̀ ti sọ́rọ̀ ẹ̀ mọ́sálásí yìí mo tún wọ mọ́sálásí kan bóyá lọ́jọ́ náà ní àbí lọ́jọ́ mi pẹ̀lú àwọn lárúbáwá yẹn afẹ́sẹ̀ sọ̀lá tún bẹ̀ pé kábíyèsí wà ah no àti ẹ̀rin kọjá lọ wọ́n labari wípé ìmáàmù kọjú east àwọn èrò ìmáàmù west ní mọ́sálásí yẹn lárúwáwá ń sọ wípé èṣàdá wọ́n ní kí ló hápùn torí pé wọ́n yí wọ́n yí wọ́n takora wọn gan kìí ṣe díẹ̀ mo ní làálà lè mọ́ alasọ́wàb ó sì kó jẹ́ pé ibi tí ìmọ̀mù kọjú sí ní kíblà sóye wọ́n sì ti sì kọ́ mọ̀ ọba fà mí lọ pé námsì námsì kí n já mọ̀ lọ àálọ̀ ti sọ láti wà ń bò mí ó sì jẹ́ pé ìmọ̀mù nìkan ní ò ní sọ̀lá táwọn èèyàn ní ìfẹ́nú ní jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá sọ fáwọn èèyàn ń bò míì alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa àyípadà dáadáa ti ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn fúláṣí náà wọ́n ti gbọ́yé bọ̀ níbò míì wọ́n ti takú wọn ní tí ìmáàmù bá ti kọjú sí kíblà ó ti gbé tèrò ọfẹ́ lè sọ pé tí tèrò ìmáàmù bá so pé ìmáàmù ti gbé wọn mọ tí ìmáàmù gbé àti tí ò gbé ìmáàmù ò gbé kérò ẹ̀yìn ó má kọjú sí kíblà ò gbogbo ẹni tí ń gbọ́rọ̀ yìí o tẹ́bá ti rí pé ìmáàmù ẹ bèèrè ibi tí kíbílà wà gan tó bá yẹ pé ìmáàmù ṣe déédé bí ẹnílẹ̀ yìí ni bí wọ́n sílẹ̀ fọ́ lẹ́tùn mọ́ ni ẹsẹ̀ tí ó bá pè yín bẹ̀ torí pé búlọ́ọ̀kù kọ́ láǹsìn ọlọ́run láǹsìn sáà sì gbọ́dọ̀ tún mú ìfẹ́ ẹnu ní òòsàmì ìtààmọ̀ jọ́sìn fún ọlọ́run kó jẹ́ kí sísọ àti gbígbọ́yé kó rọrùn kó sì ṣàǹfààní fún aláyà tẹ̀lẹ̀kẹ́ àmà ọlọ́run kó ṣàfojì ìfẹ́ nìkọ̀ọ̀kan wa kó ṣàtúnṣe wa ní tabakù sí subhanakallahumma bihamdik